You're welcome. It's a bit, uh, uh, uh, uh, uh, uh. my darling. Love you, love you, love you. Please help me share. This is a true life story. It's a true life story of a family that was given to me this morning. And we thank God Almighty that the case is being solved. Um, we just need to be extra careful. Mm. gbogbo wa gbọ́dọ̀ máa ṣọ́ra wọ́n ní oúnjẹ tí baálé ilé ìbá jẹ ìyáálé ilé kìí ṣe é ẹ wá kọ́gbọ́n ẹ wá fèyí kọ́gbọ́n ohun tó ṣẹlẹ̀ sí tọkọ àtaya ni tí ilé ayé wọn tó tó tó forí ṣánpọ́n tán ìṣẹ́jú gbéńté lolúwa fi ré e dànù àtúbàdẹ̀ ẹ pé wọ́n kọra wọn sílẹ̀ ni kò kúkú sọmọ ń bẹ̀ kò sí nǹkan kan ló bá di kíni ló bá di gbére ọlọ́run ká ká ká ká fi ọwọ́ ara wa ṣera wa share share share and invite your friends please. àmì o ẹni bá gbèrò mi ní bàbá lókè àṣẹ wọn mi ìbínú o mò ń wòye ni mò ń wòye mò ń wòṣe mò ń wòye wọn. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Param param.

share share share and invite your friends by the grace of God my my Olomo Plenty page will be back by weekend or by next week ẹ̀yin ọ̀tá Tara, yín how market o how market they go keep on beefing me and Jehovah Almighty is raising me up. He's raising me high. He's glorifying himself in my life. Keep on ganging against me. I pray my other page will come back next week. Ẹ̀yin lẹni wàhálà This is a true life story. Helen, Helen, Helen Johnson. Good evening, my darling. God bless you. God bless you. Bless everything that concerns you. perfect everything that concerns you in the mighty name of Jesus. Share and invite your friends. It's not going to be long. It's going to. It's a very very short uh, story, but I'm sure it will make an impact and a positive impact in your life. If you want to call in, you are free to call in. Um, if you want to call in, let me know. Then I will give you the number to call in. anyway you all know my number plus three two four eight eight two five nine seven zero seven if you call anonymously i will not pick your call it's either you call through um whatsapp or you call through um direct call don't call me on messenger if you call me on messenger you will cut me i won't like that please. má ṣe pọ́ọ̀tọ̀ ọ̀rẹ́. afẹ́fẹ́ ti fẹ́ o a ti rí adìyẹ. nígbà táfẹ́fẹ́ ti fẹ́ a ti rí fùrọ̀ adìyẹ. Mama Adisa, I cite you. God bless you. Thank you for the love. Thank you for the life. Invite, make it a party. I know you are an expert on that, but I need to have you here, ma. I need, I need to have you here. I hope you are not at work. I hope you are back home. I need your elderly advice how we can counsel our young ones, our young uh, couples. a máa máa gorí èṣù ni lórúkọ jésù èṣù ni èṣù sátánì ẹ kí n pè lépè léṣù èṣù is different from sátánì it's not the same èṣù is and sátánì is There are two different people and there's a day is coming that we are going to have that topic Many people will agree, many people will disagree. Those that understand, that knows the difference between issue and satanic, they will agree. But um, some naive people like me, they may not understand that the difference between issue and satanic. Àwọn ìdílé yìí sátánì pòfo ní orílẹ̀ ayé wọn òun ló jẹ́ kéke mú ọ̀rọ̀ wọn wá láti wá ṣe kínni láti fi ṣe àkàwé. Mm. Hmm. hmm. You tell me that you love me, baby. Mm? Prince Adekunle nìyẹn o, àwọn oldies. Mm? Mm? Mm? Àwọn orin tó make sense. Not I want to shoot you gbogbo àwọn kinní yẹn àwọn orin gidi nìyí but orin ìgbàlódé náà làwọn yẹn náà they are beautiful they are for their age. Ìgbà táwa ṣì ń wọ búgíbúgí bágí ṣòkòtò hmm? àwọn àǹgẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní igbó bì mhm. adúpẹ́ pé ọrùn ẹsẹ̀ ò kán tán olúwa o hmm? ṣùgbọ́n àwájáyé ni ọ̀tá kì í ṣàbàṣà not àbàṣà ẹni tó jálẹ̀kùn wọlé òun ni mo bímọ méjì àárọ̀ fún eh, òun ló jálẹ̀kùn wọlé ó dẹ̀ gbọmọ méjì tó dúró sánsánsán lára mi olúwa mo dúpẹ́ o mi ò kì í ṣàbàṣà o ṣùgbọ́n hmm, àwa náà ṣe pátá díẹ̀ Hmm? Why you say you don't? Okay. Pararam. Good evening, good evening, good evening, everyone. I don't know if I should say this thing in English or in Yoruba, or I'm going to mix everything together um the thing is when i'm speaking god bless you i love you too my darling that person that sent that love i love you deep as well good evening every one of you good evening those that i can see on my screen i is this not ife if that is you send me that love again ife if that is you good evening ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀kú rọ̀lẹ́ ẹ̀kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti máa wò mí kẹ́ ti máa gbọ́ ohùn mi àbẹ́ẹ̀rọ ọmọ kékeré ẹ̀rí bébì yẹn ẹ̀rí sweet potato ètò yẹn ẹ epo gbígbá ṣojú rekete god bless her that is me i'm proud of myself ẹ hey, hello my darling long time how are you how is my granddaughter doing god bless you everything you lay your hands on shall prosper in the mighty name of jesus you will not go bankrupt in your endeavor. In, yes, I got, you see, I, no matter what, I got that, you know, the way you always post. tẹ bá ti ráwọn ti Nollywood ẹ máa dá wọn mọ̀ ni God bless you my sweetheart God bless you God bless you Ha! I don't know how it concerns everybody be you Muslim Christians ìbílẹ̀ uh, Hindu uh, whatever whatever you believe in I know we are all serving Lord God Almighty because He's the maker of heaven and earth and the maker of us all. Um, let us start with a short prayer. Father, in the mighty name of Jesus, I'm about to go into this counseling tonight. May it be fruitful and yield good tidings into your children's lives in the mighty name of Jesus. Any home that is going through turbulence, Father God Almighty, you tell the wind to stop and the wind stands still. Breathe the fresh breath of life, the fresh breath of life into this um, these lives that are watching me, those that are behind the camera, those that are just listening, those that are just coming in and going out, wanting to know what the topic is about. God bless you all as you are popping in and going out. And here we discuss serious things, we heal wounds. That is my ministry. I'm a, I'm a minister of good tidings. You see, when the Lord called you into the vineyard, you have to choose what you want God to use you for. That is why you see me. I'm into all the small, small and petty, petty things that we always solve problem and bring good tidings and healings to home and to body soul, and spirit. In the mighty name of Jesus, I pray, we pray with thanksgiving. Amen. Ohun tá a fẹ́ sọ ní alẹ́ yìí, òun ni kí ló lè fà á tí ọkùnrin máa sọ wípé arábìnrin o ó dàbẹ́ ni pé a máa pín gàrí níbí níbi tí ọ̀rọ̀ yìí tó dé dúró yìí à ń láti pín gàrí tó bá sọ pé ò gbọ́ èmi náà ò dẹ̀ nígbà nítorí kíni ohun tó yẹni ló yẹni okùn ọrùn ò yẹdìyẹ ó tún yẹdìyẹ tọmọ ènìyàn ní òṣùwọ̀n báwo lèèyàn ṣe máa wà ló máa jẹ́ wípé ó máa ma fi ẹnu ara ẹ ó máa ma fi da ìdílé ẹrú àwọn bàbá mi mọnimọni àwọn bàbá mi mọ̀yànmọ̀yàn wọ́n ní ẹ̀gà àkọlé ẹ̀gà fẹnu ara ẹ̀ tu olúwa ò ní ṣe wá ní ẹ̀gà tó ń fẹnu ara ẹ̀ tu tó fi ọwọ́ ara ẹ̀ ṣe jẹ́ olúwa ò dẹ̀ tún wá ní ṣe wá ní àdán tó ń ti ẹnu ṣu ẹnu tó ń gbà jẹun ibẹ̀ náà ló ti ń gbà ló fi ń ṣe kíni ló fi ń ṣègbọ̀nsẹ̀ ìyẹn dífá fún pé ohun tí a ti fi ẹnu ara wa gbà ní àdúrà sínú ilé ayé wa a ṣe kíni tún lo ẹnu kan ṣo yìí náà ẹnu ni ìmọ́lẹ̀ ẹnu ni àṣẹ ẹnu ni ègún ẹnu ni èpè ẹnu ẹni la fi ń kọ méje ẹnu ẹni lè kórí burúkú báyàn ẹnu ẹni sì lè kó àlàáfíà ìbùkún ìfọkànbalẹ̀ ìlọsókè kí inú ilé kó máa gbá yún gbà bí olúwa ṣe kọ sínú bíbélì wípé ká máa bí sí ká máa rẹ̀ sí ká sì máa ṣe kí ni ká máa gbá yún lórí ilẹ̀ mo gbọ́ ìtàn kan wípé àwọn ìjẹ̀bú àti àwọn um, ìlú òkè wọn kì í ṣe kí ni wọn kì í sábà fẹ́ra wọn pàápàá jùlọ àwọn ìjẹ̀ṣà nítorí kí ni lùkúlùkú láàgbójú uh, eh, kínní kan láàfọ́ lórí ní tiwọn good evening my sweetheart my pinṣinpinṣin god bless you ní tiwọn ibi tó ti wá ṣèpèdìre ni èpè tiwọn inú ẹ̀ ni wọ́n ti ń yọ̀ ṣùgbọ́n ẹni tó ń bá gbénu lé ń kọ́ nígbà tó di sáà kan kó tó di sáà tiwa yìí àwọn òbí wọ́n sọ pé àwọn ọmọ wọn wọn ò gbọ́dọ̀ mú ìjẹ̀ṣà wálé àwọn tó máa ń ṣépè gan ẹ̀ṣẹ̀ báwọn ní ìjẹ̀ṣà àbẹ́kìtì ní ìjẹ̀ṣà wọn ò gbọ́dọ̀ mú wọn wálé ní ìyàwó nítorí kíni tó bá máa jíra wọn láàárọ̀ era ìdìde àìtí lùkúlùkú láà fọ́ ẹ lójú àkàlàmàgbò láàyọ ẹ lórí tí wọ́n ṣèpèdìrẹ là ń pè yẹn àwọn ìdílé kan náà dẹ̀ wà ní Yorùbá tó jẹ́ wípé ṣèpèdìrẹ ni wọ́n tó bá ṣépè fún wọn ìwọ ló máa forí kó èpè yẹn thank you my darling èpè tí wọ́n ṣe yẹn á wá di àdúrà sínú ilé ayé tiwọn ló fà á tí ìjókòó ti ìrọ̀lẹ́ yìí tó fi ṣe kíni tó fi wáyé um, hmm, arábìnrin ah, ìyá uh, àdúrà mi ò fẹ́ dárúkọ nígbà tí a bá máa palẹ̀ mọ́ á dàbẹ́ ni pé ẹ máa pè wọlé. E ẹ lè pè wọlé sórí messenger ẹ máa try láti pè wọlé sí orí whatsapp kẹ́ bá wa fi àdúrà ká ẹsẹ̀ ìpéjọpọ̀ tòní màámi um, kí náà ti ń pè màámi ann náà ìyá àdúrà ann ẹ̀yin náà ẹ máa bá wa ṣàdúrà mò ń wá òkìkí ti kúrò ń bẹ̀ yẹn but mo rí bàbá àdúrà kan níbẹ̀ yẹn but mi ì dá bàbá àdúrà yẹn mọ̀ tó bá yẹ pé wọ́n sọ orúkọ wọn sì máa dá wọn mọ̀ ṣùgbọ́n mo rí i pé aṣọ àdúrà ni wọ́n wọ̀ ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ òun kórè olúwa sọ pé níbi tí ènìyàn méjì àbí mẹ́ta bá jókòó sí tán bá ti pe orúkọ òun òun wà níbẹ̀ hmm, òun ló sọ pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe jésù sọ pé ká máa béèrè lọ́wọ́ bàbá ní orúkọ òun gbogbo ẹ̀ ń kọ́ ó ti di ṣíṣe. lẹ́yìn àkàjúwe yìí mo fẹ́ sọ ohun tí wọ́n gbé wá síwájú mi lónìí àwọn tọkọ kan ni o wọ́n ṣẹ̀ fẹ́ra wọn kò tí ì sí ọmọ níbẹ̀ ṣùgbọ́n wọ́n ti fẹ́ra wọn ti ń lọ síbi ọdún méjì àbọ̀ ṣàdédé ni ọkọ ló bẹ̀rẹ̀ sí ní sún sẹ́yìn fún ọmọbìnrin yìí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àkíkà kí ló dé kí ló ṣẹlẹ̀ agbúdúgbudú àpótó máa pòrò kíní kan ò fura àgbọ̀n èpè ní ìlàì èpè ní ìlàì ìwọ ọkùnrin tó o máa ṣoríire tó o ní ṣorí burúkú tí gbogbo nǹkan tó wà lára ẹ tó máa jẹ́ pé ọmọ bíi president ló máa jáde lára ẹ ọmọ bíi mayor ló máa jáde lára ẹ ọmọ bíi minister ló máa jáde lára ẹ ọ̀lẹ́ ọkùnrin alíkíní kan oníkóńdó tí ò ṣiṣẹ́ oníkóńdó tó ti rọ̀ oníkóńdó tó ti gun ọmọbìnrin yìí ṣáá gbogbo bó ṣe máa ń kí ọkọ ẹ̀ nìyẹn tó bá ti ní èdè àìyedè kínkínní ó máa lọ sí ìdílé ẹ̀ ó máa máa kì í ní oríkì yìí ni ní mẹ́sàn-án ní mẹ́wàá gbogbo èso tí ò tí ì sí láàárín wọn á ti fi ẹ oríkì yìí á ti fi kì wọ́n dáadáa. Hmm. nígbà tí ọ̀gbẹ́ni yìí tí kò mọ bó ṣe máa gbé gbà ó wá ṣe kíni ó wá kọ́ sílẹ̀ ní ti ara kò bá ní àjọṣepọ̀ mọ́ you see i'm i'm i'm a, I'm a, I'm a good girl o i'm using nice words ayayayaya i've upgrade holy spirit hallelujah i'm not using those big big words anymore i'm using posh words. ọmọkùnrin yìí kò bá ọmọbìnrin yìí ní àjọṣepọ̀ mọ́ ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta oṣù kínní oṣù kẹjọ oṣù kẹsàn-án lára ọmọbìnrin bá gbẹ̀kan ṣebí ó dẹ̀ yẹ pé kó ti ṣe kínní kó ti kọ́gbọ́n ṣùgbọ́n kò kọ́gbọ́n nítorí pé hmm, wọ́n ní fi ọ̀rẹ́ ẹ hàn mí kí n lè ṣe kínní kí n lè mọrú ènìyàn tó jẹ́. ọjọ́ kan ọ̀rẹ́ ó wá kí ó ṣèbí bóyá ọkọ òun kò tí ì sí nítòsí láì mọ̀ pé n'gbà tó jẹ́ pé ọkọ̀ kúkú ń bá sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ kàn bóyá yẹn bóyá òun wà ní ibì kan ní ọkọ̀ wọnú ilé ó wọnú yàrá ẹ̀ lọ kò kúkú pọ́pọ́ òun ti dé à mo jẹ́rìí imú mi imú ọ̀rẹ́ yìí bá sọ pé ah, kí ni o gbọ́dọ̀ gbà olórí burúkú ni wọ́n ah, ọkọ tẹ̀mí gan náà tó bá ṣe òṣì tó bá ṣe ṣe tán tó bá ṣe kíni kan máa ṣe báyìí fún máa ṣe báyìí fún máa gbà fún ọ ọkọ yẹn òun náà tiẹ̀ ṣe bí èèyàn àbí kíní ẹni tá ní kákákáká mánéjì tó ní kíní kan tó lóun fáyìn tó lóun ṣe kíní kan ó tún ọ̀rẹ́ ẹ̀ tó ń ba bú ọkọ ẹ̀ ó tún bá ṣe kíni ó tún bá kì lóríkì oríkì burúkú ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ṣàwáwù déédé àtẹ̀yin ọmọ wẹ́wẹ́ ẹ má jẹ́ ká máa hey eh, my grandson is there mm, I love you I will not mention your name <laughs> ẹ má jẹ́ ká jẹ́ pé elépè àwọn kan wà tó o gbọ́dọ̀ bá ṣépè o gbọ́dọ̀ bá wọn ṣépè àwọn kan wà tó o gbọ́dọ̀ bá wọn búra àwọn kan wà tó jẹ́ pé kò sí nǹkan tó gbọ́dọ̀ gbé sílẹ̀ tó gbọ́dọ̀ gbogbo nǹkan tó bá gbé sílẹ̀ pátápátá o lè bá wọn fi búra ṣùgbọ́n tó bá gbómi sílẹ̀ ògbọ́ tó bá dán wò wá dán tán. àwọn kan wà tó jẹ́ pé tó bá fẹ́ atẹ́gùn lásán àṣẹ ọ̀rọ̀ bá ni torí pé a ní bí oníkálùkù bí ọlọ́run ṣe fún wa ní ẹ̀bùn ó dẹ̀ ní bó ṣe lo ẹ̀bùn ẹ ẹ̀bùn tó ló wá fún ẹ o báwo ló ṣe lò ó báwo ló ṣe ṣe sí. ẹ máa wá wò ó ọ̀rẹ́ ọkọ yìí ọ̀rẹ́ ìyàwó yìí ó bá kí ọkọ ẹ dáadáa ó tún kí papọ̀ mọ́ tiẹ̀ gan náà fúnra rẹ̀ ó kí papọ̀ mọ́ ó fún gbogbo ọkùnrin pátápátá àgbáyé ó fún wọn lóríkì mọ́ ṣe jẹ́ pọ́ lọ́lá mọ́ ṣe jẹ́ pọ́ níyì mọ́ yẹ pé wọn ò ní ṣorí burúkú bó yẹ pé wọn máa lọ sókè ni bó yẹ pé gbogbo nǹkan tó bá dáwọ́lé wọn máa yọrí síre ni bó yẹ pé ọmọ tó bá jáde lára wọn ọmọ alálùbáríkà náà máa jẹ́ gbàrànmídé lẹ́rù ajínigbó dọkọ̀ lọ́kọ bá jáde kúrò nínú ìyẹ̀wù that means bedroom lọ́kọ bá jáde nínú ìyẹ̀wù ló bá kí wọn ẹ o ẹ o ẹ o ìyá jọ mo fẹ́ súré dé next street ń bẹ̀ yẹn mi ò ní pẹ́ dé within one hour. ọkọ ẹ ò tí ì bọ́ sí kò tí ẹ tí ì pẹ̀yìn dà tó ti ṣe kí ni tó ti bẹ̀rẹ̀ sí ní kí ọkọ ẹ ló tún bẹ̀rẹ̀ oríkì yìí ló tún bẹ̀rẹ̀ oríkì yìí bó ṣe ń kì báyìí bẹ́ẹ̀ ló ń pàtẹ́wọ́ pò ló ń fọwọ́ dára pàì ló ń ìyẹn ya rọra jáde lọ. ó dífá fún àgógó lẹ́nu ẹnu ò ní pa mí ẹnu máa tún tèmi ṣe ni gbogbo èyí tẹ̀ ń wò mí ẹnu máa tún lé ayé yín ṣe ni àtẹ̀yìn tẹ̀ wà lẹ́yìn kámẹ́rà lẹ́yìn jígí ẹnu máa tún ti yín ṣe ni nígbà tí ọ̀rọ̀ yìí tí ó sú ọmọkùnrin yìí dé góńgó góńgé ó ṣe kí ni ló bá kọ sílẹ̀ ní ti ara ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ní tìlànà múmìnì tí o bá ti bá obìnrin ní àjọṣepọ̀ ní oṣù mẹ́ta tí kò tó gé láàrin rárá rárá. rá, rá ẹ ti kọ́ra nìyẹn ẹni tí ò bá mọ̀ kó lọ mọ̀ lénìí àwọn àfáà mi wọ́n wà lórí ìkànnì tó bá yẹ pé ohun tí mò ń sọ kò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀já nírọ́ ẹ̀já rọ̀ mi fa. kò jọ the Christian ways tó jẹ́ pé eh, wọ́n lè dira wọn síkùn kóníkálùkù wà ní you keep your lane I keep my lane why are you keeping your lane tí o bá ti bá obìnrin muslim tí o ti bá a ní nǹkan ṣe pọ̀ fún oṣù mẹ́ta oṣù mẹ́ta tí mò ń sọ ní pé kìí pé ká máa kà ní oṣù kìíní oṣù kejì oṣù kẹta o ìyẹn ni pé tó bá ti lè ṣe ìsun ní ẹ̀ẹ̀mẹ́ta ṣe mọ̀ pé that is three months bí mo ṣe lè ṣàlàyé ẹ̀ nìyẹn ṣe mọ̀ pé ó ti di oṣù mẹ́ta bẹ́ẹ̀ yẹn tí o bá ti bá obìnrin múmi ní tó o ṣe ìgbéyàwó tó o ṣe nìkáì fún tó o bá ti bá a ní ìfàyàlàyàpọ̀ tó o ti kọ̀ sílẹ̀ tó o bá jẹ oúnjẹ ara mọ́ tó dẹ̀ ṣe nǹkan oṣù ní ẹ̀ẹ̀mẹ́ta o ti kọ́lẹ̀ pátápátá nìyẹn. ọmọbìnrin yìí wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó dàbẹ́ ni pé ara ti fẹ́ máa wá ní bọ́dì ẹ̀ẹ́. Eh, gbogbo ta pẹrẹ pẹpẹpẹpẹ bíi bíi ọlọ́mọ plenty ata pérépépépépépé lára ẹ̀ bá ṣe kíni lára ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ díẹ̀díẹ̀ ló bá lọ ń pe àwọn àáfàá ló lọ ń fẹjọ́ sun àwọn pastor ló lọ ń fẹjọ́ sun àwọn ìmáàmù ló lọ ń fẹjọ́ sun àwọn ṣèyíkì ẹjọ́ ẹ bá ń bá baálé mi sọ̀rọ̀ mọ nǹkan tó dé nǹkan tó tiẹ̀ wá ṣe ń bẹ̀ ni wípé wọ́n ń jẹun mọ́ wọ́n tún ń jẹun mọ́ ẹ ẹ wọn wọn tún sùn mọ́ ẹ wọn tún jí mọ́ ló bá ṣàlàmọ́lẹ̀ nígbà tí kinní tó di agro ṣẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin tó bá ṣì ń ṣe kinní yìí wọ́n dẹ̀ ṣẹ̀ ṣègbéyàwó ni kò tí ì sí èso kankan níbẹ̀. àbẹ́ rí pé wàhálà dé sùúrù dé kọ́lọ́ má jẹ́ pé ká ṣe uh, uh, pastor mi gbogbo pẹpẹ ọṣọfà you must not leave eh, because you are going to do the the last prayer so you are there. ah mo tẹ̀ ti rí helen náà ti padà helen náà fàdúrà sí tàbárẹ́ lomi oní tàbárí àdán a máa fún bẹ́ ṣẹ́ bọ́. Hmm. lára bá bẹ̀rẹ̀ sí ní ló bá bẹ̀rẹ̀ fún ara rẹ̀ báyìí ló fọwọ́nu ara ẹ̀ rojọ́ ló dẹ̀ fẹnu ara ẹ̀ dájọ́ ló dẹ̀ tó fẹ́ nu ara ẹ̀ jẹ̀bi ṣùgbọ́n ààrẹ ló dá fúnra ẹ̀ gbẹ̀yìn torí lójú tiẹ̀ kò rí nǹkan kan tó ṣe tí kò dáa ṣùgbọ́n ọkọ yìí ti ń sọ fún ti pẹ́pẹ́ o ò lè máa ṣépè báyìí èpè tó ń ṣe yìí ti pọ̀ ju kó má jẹ́ kí nǹkan kékeré má ti ṣẹlẹ̀ kí ló kí lòun ṣe fún ẹ kí ló dé ìgbéyàwó tá a ṣe tí ò tí ì kádùn tí ò tí ì kóṣù tó pé èpè ló fi ń jíun lórí bẹ́ẹ̀dì nítorí gbogbo àwọn nǹkan tó dẹ̀ ń wò yìí ni o. Ah! best kìíní ẹ̀ gbogbo ó máa máa torí nẹ́tíwọ̀kì kan dẹ́rù nẹ́tíwọ̀kì kan orí péjì ẹnìkan ó máa máa ti bẹ̀ dórí péjì ẹlòmíì òun ló ṣe ibi tó ti kó àṣà pé ká máa ṣépè fún ọmọ tí ò tí ì wá sílé ayé nìyẹn ṣe rí i pé ìyẹn kù púpọ̀ káàtó amen ọkọ ẹ wà nílé ẹ tí ìbẹ̀rẹ̀ sí ní ìjọ sọ̀rọ̀ my pama my prophet my prophet ọmọtúndé babátúndé efrata god bless you. ìgbéyàwó tí ò tí tí ò tí fẹsẹ̀ jinlẹ̀ ọ ẹ̀ tí ì bímọ ọmọ tí ò tí ì wáyé o ti ṣe kíni o ti o ti o ti import èpè sílẹ̀ fún níbo ló dé ti kó àṣà yìí orí ẹ̀rọ ayélujára yìí náà ni nígbà tọkọ bá wà lẹ́gbẹ̀ẹ́ oníkálukú àjókòó sí kọ́nà lọ́wọ́ máa rẹ́rìn kàkàkàkà gbọ́kọ̀ ẹ ṣe ṣàlàyé nìyẹn o lọ́wọ́ máa rẹ́rìn kàkàkàkà ó yá ṣépè fún ṣépè fún àwọn ọmọ gbogbo àwọn ọmọ tí ò ṣe tí ò rò ọmọ tí ò tí ì mọ̀ pọ́mọ ń bọ̀ láyé ẹni tó sì ń wá oyún lórí ìjà tí ò kàn yín rárá lórí ìkànnì ibi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan nìyẹn o orí ìkànnì lọ́mọbìnrin yìí ló ti di ẹni tó ń fi èpè run pákò ló ti fi ẹni tó ń fi èpè tó fi ń wẹ̀ fún ọkọ ẹ̀ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ọmọ tí ò tí ì wáyé látara ọkọ ẹ̀ ó ti fèpè bà tiwọn jẹ́ sílẹ̀. Si ó fẹnu ara ẹ̀ rojọ́ ó fẹnu ara ẹ̀ jẹ̀bi náà bá ní kọ́kọ́ ìyàwó náà kóun náà rojọ́ lọ́kọ ìyàwó bá sọ pé nítòótọ́ téèyàn bá sọ fún obìnrin pé nǹkan kan ò dáa tó dẹ̀ sọ pé nǹkan tó dẹ̀ tó tẹ̀hún lọ́rùn nìyẹn ẹ kó ní kálukú máa lọ nílò ẹ kó gbá kó dìjà nǹkan tí òun mọ̀ ni pé bẹ̀tà máa wọlé dé. torí lọ́wọ́lọ́wọ́ yìí òun ti lẹ́lòmíì tó òun fẹ́ ah má ṣe bẹ́ẹ̀ bàbá mi kí ni nǹkan tó ṣe gangan torí ó ṣe ń pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni ló bá ṣàlàyé gbogbo nǹkan tí mo ti sọ láti ilẹ̀ yìí orí ìkànnì ló máa jókòó sí gbogbo nǹkan tó wá kọ́ níbẹ̀ àwọn ìjà tí ò kán lápá tí ò kán lẹ́sẹ̀ gbogbo èpè tí wọ́n ń ṣẹ́ fúnra wọn ń bẹ̀ gbogbo èpè tó máa ń gbé ọmọ ara wọn ṣẹ́ á tún wá máa ń ṣe fún àwọn ohun tí ó jẹ́ pé òun lọ́kọ ẹ̀ àwọn ọmọ tí ò tí ì gbàyé á tún máa fi á máa fi wọ́n ré wípé òun rí òun ó dá lójú wípé àwọn ọmọ tó bá ti ara ara olójì òun jáde wọ́n máa useless ni wọ́n máa yọ olórí olórí ayọ̀ ni wọ́n máa ma ṣe dáadáa ni mi ní fẹ́ nu ara mi ní fẹ́ nu mi sọ burúkú ó lóun dẹ̀ bá sọ bá sọ bá sọ pé ok tí ẹ má máa wo àwọn bóyá torí pé àwọn kìnìún wọ̀nyí tó ń wo òun ló jẹ́ pé kó kó gbá sí ẹ lórí ìgbà yẹn gangan ló ṣẹ̀ wá ló ṣẹ̀ wá lọ sí ibi tó ti manufacture ìpè ló wá lọ order container by container. nígbà tí kì ṣe orogún ó lóun ò kí ṣòro ogún ẹ̀ kó jí làárọ̀ kó jẹ́ pé orin òwe tó máa máa tó máa máa tó máa máa kọ èpè ní èpè ní ìyàwó òun ti di èpè lábí òun ò dẹ̀ lè gbà pé kóun bá ẹni tó ń fi èpè sínú àgọ́ ahun ṣé ẹ mọ̀ pé tóun bá bá ní àjọṣepọ̀ tí àtọ̀hún bá lọ di ọmọ sí lára èpè àwọn àwọn ibo lòun fẹ́ gbé ọmọ tó jẹ́ pé kọ́ tó kọ́ tó kọ́ tó kọ́ tó kọ́ tó gba ara òun lo omi tó wà lára òun kóun tó bí sínú ara ẹ̀ èpè gangan ló bá bọ̀ ló ń bá bọ̀ báwo ni ilé ayé ọmọ yẹn ṣe fẹ́ rí báwo ni ilé ayé àwọn ọmọ yẹn ṣe fẹ́ rí bó lòun fẹ́ rú wọ̀ nǹkan tó mú òun tóun fi ṣe kí ni tóun fi kọ̀ sílẹ̀ ní ti ara nìyẹn òun dẹ̀ ti wá ṣe kí ni òun ti kọ̀ sílẹ̀ ní ti ẹ̀mí kó kẹ́rù ẹ̀ o kó ṣe kí ni kó máa lọ. tọ́ nọ́mbà bẹ̀rẹ̀ sí ní rọwáàsí náà dáwákà ọ̀rọ̀ tí mò ń sọ yìí o God bless you my darling thank you ọ̀rọ̀ tí mò ń sọ yìí o ó kan mùsùlùmù tó wà ládùúgbò wọn tán nígbà tán pé pẹ̀lú pásítọ̀ tọkọ lóhùn ògbà òun fúnra rẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí ní lọ bẹ̀rẹ̀ gbogbo wọn káàkiri kọ́kọ́ bá òun jọ kọ́ bá òun bẹ ọkọ òun wọ́n ah, ah, tó jẹ́ pé ẹsẹ̀ kó dàdúgbò wa ni new couple dẹ̀ níyín kìnnìkan kìnnìkan báwo ló ṣe ṣẹlẹ̀ òun ò mọ nǹkan tóun ṣe o òun ò mọ nǹkan tóun ṣe yìí nìkan náà ni òun ò mọ nǹkan kò mọ nǹkan tó ṣe ọkùnrin yìí dẹ́ sọ fún ẹ wípé òun ò fẹ́ èpè nǹkan elépè pé kó máa gbọ́ nínú ilé òun torí ibẹ̀ ló ti mú àwọn ọ̀rọ̀ tó fi ń sọ sí òun tó ọmọ bá jáde lára òun sí tólúwa nígbà tóun bá sọ pé òun fẹ́ fẹ́ àyà lu àyà pẹ̀lú ẹ̀ ǹjẹ́ òun mọ̀gbà tólúwa máa ṣe ámì sí i tóun máa pọ ọmọ yẹn sí lára nígbà tóun bá wá pọ ọmọ sí ayé ibo ló tọmọ bá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran ibo lòun fẹ́ rú gbà ibo lòun fẹ́ rú gbà lẹ́yìn pé kóun jókòó sílé kóun pe ọlọ́run kóun gbàdúrà òun ọmọlébi tó ti ń tojú bọ̀ pọ́n máa lọ ṣe àjò ọmọkùnrin yìí kéde ní èpè ló fi ń jíun ẹ jẹ́ kó máa lọ nílò ẹ̀ ẹni tọrọ tòun pẹ̀lú ẹ̀ tó yẹra wọn tó jẹ́ pé tó bá ti rí òun báyìí àdúrà ló máa fi pàdé òun lọ́nà òun ti rí o kàn jẹ́ kó máa lọ o ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ àṣìṣà àáfàá rọ́wọ́ àṣì tiwọn fún ìyàwó wọ́n rọ pásítọ̀ náà rọ́wọ́ àṣì tiẹ̀ náà ó rọ fún ìyàwó wọ́n wá kọjú sí ọkọ wọ́n wá wọ́n wá wá wá wá wá mí ìmí ìyè ọ̀rọ̀ sí wípé aláwọ̀ òkú lóbìnrin ọlọ́wọ́n ọba ló lè wò wọ́n sàn wọ́n ṣá àwọn bàbá yẹn ṣá ṣe kí wọ́n ṣá lo ọgbọ́n àgbà àwọn àti pásítọ̀ àti àáfàá wọ́n ṣá wojú ara wọn bí ọmọkùnrin yẹn ṣe ṣàlàyé nìyẹn o ó láwọn méjèèjì ó ní wọ́n jọ wojú ara ó náà fi bí ẹni pé wọ́n ń fi tẹlípátì bára wọn sọ̀rọ̀ oníkàwé méjèèjì tó wojú ara wọn wọ́n wá sórí bí ẹni pé wọ́n agree lórí nǹkan tó jọ máa sọ. ó ti ó ní gbé nǹkan burúkú ó ti gbé ti ẹni yẹn àgbélébú ẹni ìwọ náà ló máa tọ́ sọ́nà aláwòkù ni alátọ́kù ni wọ́n ìwọ ló máa tọ́ àwọn òbí ẹ̀ wọ́n ti tọ́ dédajì ilé ẹ̀kọ́ kan ilé ẹ̀kọ́ girama tó jẹ́ pé kò ní gba sátífíkẹ́ẹ̀tì ńbẹ̀ tó máa fi tó máa fi sùn òun ló wà yìí ìwọ wá ní ìwọ nìkan ìwọ náà ní tíṣà ìwọ ní inspector ìwọ ní eh, vice president ìwọ náà ní president ilé ẹ̀kọ́ tí ìyàwó ẹ tó wà yìí o ò lè kọ̀ sílẹ̀ rántí wípé ẹ ti jọ sọ pé màá ṣe màá ṣe àbọ̀tọ́ ọmọkùnrin yẹn wá jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ pé kinní yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lénìí ó ti lé lọ́dún kan tóun ò ti bá jẹun ara pọ̀ o ó ti lé lọ́dún kan tóun ò ti bá jẹun ara pọ̀ o ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé nínú ẹ̀sìn Islam tóbìnrin bá ti lè ṣe nǹkan oṣù tó bá ti lè ṣe ìsun lẹ́ẹ̀mẹ́ta léraléra wọ́n ti kọra wọn lẹ̀ nìyẹn ọkùnrin yẹn ti kọ̀ ọ́ lẹ̀ pátápátá kó dẹ̀ kẹ́rù ẹ̀ kó máa lọ lóko wọ́n ṣàṣekínni wọ́n ṣàbá ọmọkùnrin yìí sọ̀rọ̀ wọ́n ṣe ìwàásù fún ní tìlànà múmìnì wọ́n ṣe ìwàásù fún ní ìlànà kìrìsìtẹ́nì ọlọ́run gba gbogbo ògo wọ́n wá ṣe kínni wọ́n wá kíkọ́ tán pọ́rí ọmọbìnrin yìí fún wípé nígbà tí òun fi ọmọ tí ò tí ì wá sáyé tóun fi ré ṣé kò yẹ wípé ó máa kàn ẹ́ ọmọ tí ò tí ì ti ara ọkọ ẹ bọ́ sí ara tiẹ̀ tó bá jáde sáyé bó bá ṣoríire ẹjọ́ máa jẹ́ ni tó bá tún ṣoríire ẹjọ́ máa máa sáré kiri ni èmi ò máa de ọ̀rọ̀ bẹ́ẹ̀ o èmi mọ̀kìdé kan fi sọ̀rọ̀ mo de kan fi sọ̀rọ̀ bínú you don fi èpè ṣe nǹkan eré. you don fi èpè ṣe nǹkan eré pàápàá jùlọ pẹ̀lú ẹni tó ń gun orí àyà ẹ. gbogbo nǹkan lèèyàn lè fi bá ọkọ ẹ̀ ṣeré gbogbo oríṣiríṣi eh, you know àṣà oríṣiríṣi àṣà kan tó tiẹ̀ tún máa ń sọ wọn lẹ́nu gbẹ ẹ̀yin mọ mí nì lẹ́nu gbẹ ẹ tó ti kú lẹ́nu ẹ̀ ń gbẹ. torí gbogbo àwọn nǹkan burúkú gbogbo àṣàmọ̀ burúkú ẹnu ọmọ Yorùbá ló wà ọmọ kóòtù káàárọ̀ òbíire tó jẹ́ pé ní ọjọ́ tó bí ẹ bó jẹ́ pé chọ́ọ̀chì ni bó jẹ́ pé kìrìsìtẹ́nì ni ẹ wọ́n ṣàdúrà sínú etí ẹ pé etí ẹ rẹ ló máa gbọ́ pé ẹnu ẹ ọ̀rọ̀ àlàáfíà ló máa jáde ńbẹ̀ wọ́n gbé bíbélì báyìí wọ́n ka Deuteronomy pé jáde ìwọlé ẹ ó máa bọ́ sí rere. ìwọ ọkùnrin náà bákan náà àtọkùnrin àtobìnrin ẹ wá ya àgánámàṣà sí orí ẹ̀rọ ayélujára débi wípé àwọn kan aláìgbọ́n aláìníròònú ó ti wá mọ́ wọn lára tó jẹ́ pé òun ni wọ́n wá ń lò nínú ilé wọn ẹ jọ̀ọ́ tẹ bá rí mi tí mo bá fi lè jáde tí mo bá fi lè fi ọwọ́ lu ara mi báyìí tí mo bá sọ̀rọ̀ jáde àṣẹ máa gbọ̀n nítorí ẹni yẹn kí n tó lè sọ̀rọ̀ tí gbogbo èèyàn máa gbọ́ lórí ìkànnì ó dá mi lójú débẹ̀ pé ẹni yẹn ó ti ṣe ẹlẹ́dàá mi ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ̀yin dẹ̀ lóhùn tó bá balẹ̀ kò ṣeé kó mọ́ ṣé ìwọ tó o ti mú àwọn ọmọ tèmi tí ẹ mọ̀ rí láti ibì kankan tẹ́ ẹ jọ ní nǹkan kan tó o ti fi wọ́n ṣe ẹ̀sáǹpù oríṣiríṣi wàá wá sọ pé tí n bá rí ekin rẹ́rìn sí ẹ àbí wàá sọ pé kébì pẹ̀lú ẹ̀ka jọmọ á ṣe wọlé wọ̀de tí ìwọ àti èèyàn bá tiẹ̀ ń jà ẹ má fi ọmọ rẹ tí ìwọ àtọkọ ẹ tẹ bá ní ọ̀rọ̀ ìkùnsínú ẹ má gbéra yín ṣépè torí èpè tẹ́ ẹ̀ ń ṣẹ́ yẹn inú ilé yẹn ló máa wà tó máa máa tó máa máa rá bàbà kiri bí ẹ ṣe ń gbéra yín ṣépè yẹn inú ilé yẹn ló máa wà tó máa rá bàbà kiri tí wọ́n bá sọ yorùbá bọ̀ wọ́n ní atakóró wọnú àdó kò lè mú ọmọ ẹ̀ wọnú ẹ̀. yà i cover my children with the blood of jesus alala ńlá lákùkùrú òkú. ǹjẹ́ wọ́n mọ ìṣẹ̀dá tí ọmọ yẹn gbé wá sáyé? àwọn ọmọ tó wà nítòsí ẹ̀ ǹjẹ́ wọ́n mọ ìṣẹ̀dá tí wọ́n gbé wá sáyé? àwọn ọmọ tẹ́ ń gbé sínú pósí. Si tẹ́ ẹ tún wá máa tẹ́ sórí afọ́nrán tó jẹ́ pé ó di nǹkan tí àwọn tọkọtìyàwó tó ń lò nínú ilé fi bára wọn jẹ́wọ́ ǹjẹ́ wọ́n mú ẹlẹ́dàá tí ó gbé wálé wá sílé ayé níbo lẹ tiẹ̀ ti jọ rìn pàdé níbo lẹ ti jọ tán kí lẹ jọ fà kí lẹ jọ mú ńlẹ̀. gbogbo ẹ̀ pátápátá lórí bírò bá ṣe pọ̀ lọ́dọ̀ mi sí. Si bí mo bá ṣe lè fi ẹnu búyàn sí bí mo bá ṣe lè ṣépè sí bí mo bá ṣe lè ra àràbù fúnyàn bí mo bá ṣe lè create evil story as much as you create evil stories tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ àbọ̀ tọmọbìnrin yìí ó bọ̀ wá bá ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba elédùnmarè ọba olóore ọ̀fẹ́ wípé a rí ọmọkùnrin ọ̀hún àrìtù nínú ọlọ́run ọba elédùmarè á dẹ̀ jẹ́ pé kí ọmọbìnrin yìí náà etí ẹ̀ tó ṣẹ̀ là iyì ẹ̀ tó ṣẹ̀ sọ ajá ẹ̀ tún ní padà lọ síbi èébì ẹ̀ because one thing is to advise somebody another thing is for the spirit of that person to accept it you may want to accept that whatever counseling anybody gives you But if your spirit is against it, because your spirit is filled with evil pronouncements, so you will not know the difference anymore. And it's very, very dangerous. Nílé bàbá tèmi lágége, hmm, close là iwaju lewa, madani ilé wa, mádàánìkàngbé, ẹ̀yìnkùlé wa, ọlárẹ̀wájú. Mádàánìkàngbé ọlárẹ̀wájú. A ní bàbá mi gba àwọn tẹ́nàntì kan sí quarters wọ́n jẹ́ àwọn ọmọ ìlú òkè yẹn ìjẹ̀ṣà tó bá fẹ́ pe ọmọ ẹ̀ báyìí àìtí àìtí dọ́ike kọ̀nàkọ̀nà láàyòjú ẹ igun láàfọ́ ẹ lórí bàbá mi ah, ah, ah, wọ́n sọ fún yín kẹ́ ẹ tó wá gbalé ń bí ni wọ́n ń ṣépè ń bí ilé àdúrà níbí yìí ó dáa kristẹni nìyí níbo ló wà nínú bíbélì pé èpè ní kẹ́ máa fi jí ọmọ láàárọ̀ my baba my daddy he was god bless his soul he was a very very liberal man wọ́n ti mọ̀ mí wọ́n ti mọ̀ nǹkan tí mo fẹ́ yà láti kéré pé wọ́n bá rán mi lọ sílé kéwú bíbélì ni màá gbé dání so he did not even bother himself ó kàn wò mí títí njọ́ kan báyìí my my big big siblings may not i'm number I, I i take number number number seven in the line okay so mo ná àwọn tó dàgbà gan níwájú mi ẹ bá lè mọ̀ pé mi ò kì í ṣe just anybody mi ò kì í ṣe first born o mi ò dẹ̀ kì í ṣe second born o bàbá mi bò second born o ìyá mi ni mi a lè fi mí sí second born ṣá. Mm. bàbá mi láti ní kọ́kọ́ kúrò nílé torí èpè yìí ti pọ̀ jù tó bá fẹ́ sọ kọ́kọ́ mọ́ wá gbóúnjẹ báyìí yìí yìí yìí igun làálàá olórí ni kí ló dé kí lẹ ní ṣe pẹ̀lú igun àti lùkúlùkú àkàràmàgbò láàyò ojú ẹ jẹ ah, kú dáa wọ́n sọ pé kò kò kò kò kò kì í ṣe nǹkan kan bàbá mi ní bẹ́yìn bá jẹ́ ṣèpè dìre nílùú yín ẹ má gbé wá síbí ẹ má lọ ṣépè yín síbòmíì ẹ lè máa fi tiyín kó bá àwọn tẹ́nàtì tó kù ẹ mọ ẹ mọrú ẹ mọrú ẹlẹ́dàá tí wọ́n ní ẹ tó bá fetí kọ́ èpè òun náà máa jẹ níbẹ̀ òun làánú ọ̀pọ̀ èèyàn ṣe ń ṣe mí lórí afọ́nrán ẹni tó sì ń wá oyún ẹ ti ṣépè sínú oyún yẹn lórí kíni kí lẹjọ́ ń fà ẹ̀ẹ́jọ́ fa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ́nrán ló fàjà yín ọ̀rọ̀ pé kán lè sọ pé èmi ni mo lẹ́nu lórí afọ́nrán òun ló fẹ́ da odidi ìdílé rú yìí o eléyìí ò ń ṣe àárín ọ̀rẹ́ o odidi ìdílé ló fẹ́ dàrú yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run elédùnmarè tí kò jẹ́ pé kí ìmọ̀ sátánì kò ṣẹ wọ́n rí ọ̀rọ̀ náà parí àtọkọ àtayà wọ́n dẹ̀ ń gbé ìgbé àlàáfíà àwọn àti àáfà àti pásítọ̀ wọ́n wá kàn nípa fún ọmọbìnrin yẹn wípé tó o bá jí láàárọ̀ kó o tó sàn kankan sí ẹnì kankan yàtọ̀ sí pé bóyá ìtọ́ ọgbọ̀n ìtàn ọ̀dájú tó túrégùn ẹ̀ tó lọ́tọ̀ wàá kọ́kọ́ kúnlẹ̀ wàá kọ́kọ́ ṣàdúrà fún ọkọ ẹ̀ tẹ̀báràṣẹ̀ wàá fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe prayer àbí kó ní kálukú máa lọ wàá kọ́kọ́ ṣàdúrà fún títítítítítí tí ọdún yìí máa fi parí bọ́n ṣe sọ nìyẹn bọ́n ṣe sọ nígbà ọdún yẹn lọ́hùn-ún nìyẹn pé àwọn wá sọ pé títí tí ọdún yìí máa fi parí tó o bá jí láàárọ̀ wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wẹ ọkọ ẹ pẹ̀lú àdúrà gbogbo nǹkan tó fẹ́ ṣebí nígbà tẹ́ fẹ́ra yín ṣebẹ́ dira yín mú ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyè sínú ilé ayé ara yín kí ni nǹkan tó bí ẹ nínú nítorí ohun ẹgbẹ́ mi ń ṣe ń kàṣà ìṣe ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ṣọ́ṣe o àní fi àní sọ̀rọ̀ ọlọ́run ní sọ wá di ẹ̀gà ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ẹ̀tu gbogbo ohun tó lúwa fún wa nínú ilé ayé wa kò ní bàjẹ́ ayé wa yóò dùn yóò máa dùn yóò máa dán fún èmi àti ẹ̀yin ni o ẹ èyí ni ìtàn kékeré náà tí mo mú wá fún wa mo dẹ̀ mọ̀ wípé ó ti so ogógún ó ti so ọgbọ̀ngbọ̀n nínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa bóyá nẹ́tíwọ̀kì nàìjíríà ò tiẹ̀ dáǹsìn àná àwọn tí mo sọ pé wọ́n máa gbàdúrà ẹni tó bá wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ tẹ bá lè fún wa ládùúrà bóyá pé máa táìpù ẹ̀ náà ni àádẹ́ ṣe àmì tó bá dẹ̀ pẹ́ fẹ́ pè wọlé láti ṣe àdúrà tó bá dẹ̀ pẹ́ ní ìbéèrè àbí ẹ ní àfikún kan tí ẹ fẹ́ ṣe àbí ẹ àkàjúwe kan tí ẹ fẹ́ sọ fún wa láti fi gbà wá ní ìmọ̀ràn ẹ lè pè wọlé sórí plus three two four eight eight two five nine seven zero seven àfún wa ní ìṣẹ́jú péréte hmm, ọlọ́run ọba elédùnmarè kò ní jẹ́ kójú ti èmi àti ẹ̀yin o ohun ẹgbẹ́ mi ṣe ń kàṣà ìṣe kò ní sọ wá di kòròfo kò ní sọ wá di eh, kò ní jẹ́ ká rógun àbámọ̀ nínú ilé ayé wa nítorí níbi tó ti ń rìn tán ti ń ṣe àmì èmi kò dé sọ tèmi ni èmi ò mí ní ò mí ní ẹ̀ omi ní ẹ̀ èyí ó sọ nǹkan fún ẹ lẹ́ẹ̀kínní ó sọ lẹ́ẹ̀kejì ó sọ lẹ́ẹ̀kẹta ó wá kúkú wá fi wọ ẹ̀wù agbádá ó wá sọ di nǹkan tó jẹ́ pé kò sígbà tó bó béèrè oúnjẹ lọ́wọ́ ẹ lásán n tó máa sọ nìyẹn gbogbo àwọn àṣà burúkú burúkú burúkú burúkú tí wọ́n máa ń lò tó máa ń lò gbogbo àwọn àṣà burúkú burúkú òun lòun náà máa wá lò fọ́kọ ẹ̀ tó dẹ̀ ẹ́ pé àwọn àwọn àwọn àṣà burúkú àwọn àwọn àgànmọ̀ àgànmọ̀ náà máa ń pè fún wa nígbà yẹn àwọn àgànmọ̀ àṣàmọ̀ burúkú òun ló máa sọ sí ọkọ ẹ ló máa sọ sí àwọn ẹ kí ló ń jẹ ẹnu gbẹ ẹni tẹnu ẹ bá ti gbẹ òkú ni. olùṣọ́ Phillips ẹjọ́ ẹ bá wa táìpù àdúrà àbí kẹ bá wa pè sórí WhatsApp kẹ ṣàdúrà fún àwọn èèyàn tó bá dẹ̀ pé mi mọ̀ bí nẹ́tíwọ̀kì yìí ò bá dẹ̀ wọlé ẹ ṣáàbà wa ṣe bákan oore ọ̀fẹ́ náà ni nítorí pé ọ̀rọ̀ ìdílé la mú wá òun ni mo ṣe ní mò ń wá ẹni tó máa fi ọwọ́ kún mi lórí àdúrà tá a fẹ́ ṣe fún gbogbo àwọn ènìyàn tó gbọ́rọ̀ yìí àti tó tún máa tún gbọ́ àtàwọn tó wà ń bí àtàwọn tí wọn ò bí àtẹ̀mí tìkálára mi tí mò ń sọ̀rọ̀ ní orúkọ ti bá ti ọmọ ti olú ọlọ́run ẹ̀mí mọ́ ẹnu mi ò ní pa mí o ẹnu gbogbo yín ò ní pa yín ẹnu yín ò ní da ìdílé yín rú ẹnu yín ò ní da ìdílé yín wó ohun tó lúwa tó ti dì papọ̀ nínú ilé yín tó ti sọ́dọ̀ díndín ẹyọ kan ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́wọ́ ẹlẹ́dàá yín ẹlẹ́dàá tèmi náà kò ní jẹ́ kí n fi ẹnu mi kí n fi tú dà ọlọ́run ò ní jẹ́ kí n fi wà mí kí n fi ba tara mi jẹ́ ẹ̀gbọ́n bó lórí náà mẹ́ra tọ́ra mi jẹ́ mẹ́a ṣàṣe dànù mẹ́a bá tara mi tí o mẹ́a gbógun tira mi mami ẹ káàbọ̀ ìjírẹ́ òyìn là God bless you ma from Leicester mẹ́a tọ́ra mi jẹ́ mẹ́a ṣàṣe dànù mẹ́a bá tara mi tí o mẹ́a gbógun tira mi ọ̀nìkàtì mi ta tẹ́tẹ́ kò sí ìyáta kàlòkàlò kí ẹ bá ti sọ àfijẹun ẹjọ́ yìí sí eré mẹ́à tán ra mi jẹ́ mẹ́ra ṣàṣe dànù mẹ́ra bá tara mi tí o mẹ́ra gbógun ti ra mi. orí inú mi máa má bàtò tèmi jẹ́ ẹlẹ́dá mi má má ta kò mí o ẹlẹ́dá mi má má jẹ́ ń fi wà mí o ṣe ra mi orí o orí inú mi má má bà tó dèmi jẹ́. ẹlẹ́dá mi má má ta kò mí o ẹlẹ́dá mi má má jẹ́ ń fi wà mí o ṣe ra mi ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa látòní lọ máa gorí rẹ̀ máa ṣeun rere ilẹ̀ gbọ́rọ̀ olúwa ọmọ ìjọ mímọ́ hallelujah máa gorí rẹ̀ máa ṣeun rere mo ti sọ fáfẹ́fẹ́ kó má ṣe gbàbọ́dé fún mi mo mà ti balẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa kó má ṣe gbàbọ̀dé fún mi látòní lọ máa gorí rẹ̀ máa kọ́lé mọ́lé ilẹ̀ gbọ́rọ̀ olúwa Amirat are welcome ilẹ̀ gbọ́rọ̀ olúwa látòní lọ máa gorí rẹ̀ máa ṣeun rere mi àṣẹ ti bàbá tí ọmọ tó lọ ọlọ́run mímọ́ nẹ́tíwọ̀kì ò jẹ́ ká rí àwọn bàbá wa gbé wọlé ọmọ ìjọ mímọ́ tó bá wà níbẹ̀ tó bá lè pè mí sórí whatsapp mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ fi àdúrà ká ọ̀rọ̀ tí a sọ àti àdúrà tí a gbà àti orin tí olúwa fún wa yìí orí inú wa kò ní bà tòde wa jẹ́ tó bá dẹ̀ pẹ́ máa kọ́ ni ẹ̀kọ́ máa kà jáde ní orúkọ jésù kristi ojú ò ní ti ẹnì kankan nínú wa o agara ò ní dá wa o orí inú wa ò ní bà tòde wa jẹ́ àní fi lọ́wọ́ ara wa àní fi bàtara wa jẹ́ ohun ẹgbẹ́ mi ń ṣe nkàṣà ìṣe tó ń balẹ̀ ayé èèyàn jẹ́ olúwa ọlọ́run ọba elédùnmarè kò ní jẹ́ kó ṣẹ̀ sínú aleluya ọkọ mi kò ní jẹ́ kó ṣẹ̀ sínú ilé ayé mi àti ẹ̀yin ilé ayé wa rójú ọ̀nà wa á rí àyè. àwọn ọmọ tó lọ́run fún wa wọ́n á dirú wọ́n á digba àwọn tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá wà ní eh, gẹ̀rẹ́gẹ̀rẹ́ ilé ọkọ yìí ọlọ́wọ́n ọba elédùnmarè bọ́n ṣe kó wọlé wọn ní kó jáde bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ọkọ ò ní kú mọ́ wọn lórí àwọn náà ò ní kú mọ́ ọkọ lórí wọn ò ní gbọ́mọgbìn wọn á bí sùn wọn á bí wàlẹ̀ gbogbo ọmọ iléèwé pátápátá àkọ́yege lẹ máa ṣe o ẹ ní kàwé síwín ẹ ní kàwé yawèrè ọpọlọ yìí kò ní dàrú wọn ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ gbogbo oníṣòwò ẹ máa rérè ọjà òṣìṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ọwọ́ ẹ ní pawó ẹjọ́ òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ìjọba àdá ìjọba kò ní ṣe ayín lẹ́sẹ̀ ẹ ní bùrìbùrì jó mùmù o èmi tìkálára mi ò ní bùrìbùrì jó mùmù láṣẹ Èdùmàrè ẹ Jésù olúwa wa olúwa dá wa láre o ilé wa ò ní bàjẹ́ o ọ̀nà wa ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ tọkọ yín bá sọ pé kinní yìí mi ò fẹ́ ẹ ẹ tí ẹ jẹ́ ká tiẹ̀ máa béèrè lọ́wọ́ wọn pé kí ni ìdí tẹ́ fi sọ pé ẹ̀ ń fẹ́ kinní yẹn torí ó kàn lè jẹ́ pé bóyá ó kò kọ̀ tiẹ̀ déédéé òun ni á dẹ̀ ṣàlàyé ṣé mo pa wo obìnrin ṣe mọ̀ pé àkì ń fọ irun lójoojúmọ́ wọ́n dẹ̀ máa ń sọ wọ́n ní aláwọ̀ làwọn obìnrin àwọn òbí wa lọ́mọ àwọn òbí wa lọ́ trankú àwa fún wọn àwọn náà bá ṣe jẹ́yà lórí wọn àwọn ni bàbá bíbélì sọ pé àwọn ọkọ wa adé orí wa ni wọ́n adé orí ẹnìkankan nínú yín ò ní ṣí dànù ní àṣẹ ti bàbá ti ọmọ ti olú ọlọ́run mọ́ mo wá gbàdúrà fún gbogbo single mothers níṣẹ́jú yìí ibi tẹ́ ẹ ti ṣí ẹsẹ̀ gbé ibi tí ẹ ti fi ẹsẹ̀ kọ olúwa mi bu òróró ìtura sí àti èmi tìka lára mi o gbogbo pọ́ pátápátá ní gbogbo àgbáyé ọlọ́run ọba elédùnmarè á rọ̀ yìí lọ́kàn á rọ̀ wá lọ́kàn àwa single parents àní ṣe sórí mo ṣe ṣe ṣe ṣe ṣe. ṣe àwọn ọmọ wa wọ́n á sọjọ́ fún wa àní fara gba àwẹ̀ àní kú ká tó kú àní sùn sẹ́yìn odi coronavirus tó wà níta yìí àà ní àṣẹ ti bàbá ti ọmọ ti olú ọlọ́run ẹ̀mí mímọ́ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà láàyè àmì ìrékọjá wà lára èmi àti ẹ̀yin ṣùgbọ́n gbogbo àwọn tó wà nídìí bó bá ṣe lè bàjẹ́ kó bàjẹ́ bó bá lè túká kó túká ọlọ́run ọba elédùnmarè ó máa túká mọ́ wọn lórí ni ṣé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ jẹ́ kí n kàn sọ eléyìí ní ṣókí ẹ rí i pé nínú government ọ̀pọ̀ nínú wọn ló ń kú ṣé mọ̀ pé mo sọ nígbà tí kòrónà yìí tó kọ́kọ́ jáde ẹni tó bá rí tèpù yẹn mi ìrántí ọjọ́ tí mo sọ because àwọn nǹkan kan máa ń déédéé wá ṣùgbọ́n mo rántí wọ́n gbé wá sí ìrántí mi pé mo sọ nǹkan ní ìjọ báyìí wípé kòrónà yìí lẹ́yìn kòrónà àmọ̀tẹ́kùn ló kù ṣùgbọ́n kòrónà yìí kó tó di pé ó kúrò ní nàìjíríà tó bá ran ẹnìkan ṣo ẹnì yẹn máa make sure pé òun pe kárí and I give glory to Jehovah Almighty you know eh, minister ṣé gọ́fúnà ni tó kú ní Kano ṣé Kano ni àbí Kaduna he knew he was sick he knew he was sick He was positive, not negative. He was 100% positive. But because pé ní symptoms, then he was doing a home treatment. Are you getting me? And he made sure that he shared it with 11 people. After having, because he happened to be a, a, a head of his cabinet, he, he held a meeting with them. You see how evil my people are. tí ọlọ́run ọba bá sọ̀rọ̀ ó ní kéré báyìí nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣẹ bí a ṣe gbé wá fún mi lọ́jọ́ yẹn ni mo sọ mo ní ẹ rí o pé kíní yìí o wọ́n máa sọ di politics ní nàìjíríà already this coronavirus came out through political power tussle between America, China and Europe. Huh ẹ kábíyèsí ọlọ́run mo fìyìn forúkọ ẹ̀. I said once this thing gets to Nigeria I náà ni wọ́n fi agbádá kó wá sí Nigeria when they went for the the one ambassador that did his birthday in UK. Somebody is celebrating eighty-six years and all of you ministers because he happened to be an ambassador all of you ministers governors you all went there ẹ fi agbádá wọ́n fi kó that was the reason why tí Buhari tí ò lockdown airport and I said this thing they are going to share it among themselves because they will not want to vacate the seat for each other. Eh, bó ṣe bí àrùn yẹn bó ṣe wá pọ̀ tó yẹn ní àṣẹ ti bàbá ti ọmọ ti olú ọlọ́run ẹ̀mí mọ́ kò ní kàn mí kò ní kàn yín kò ní kàn ìdílé yín kò ní kàn ẹni tó máa jẹ́ ọgbẹ́ ọkàn fún yín ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ ọ̀rọ̀ tá a máa fi ẹnu wa sọ tó máa gba òdì sí ẹlẹ́dàá wa sí ẹlẹ́dàá ọkọ wa sí ẹlẹ́dàá àwọn ọmọ wa tó máa fa làásìgbò olúwa ọlọ́run ọ̀bẹ lẹ́dùnmarè kò ní jẹ́ kó ti ẹnu èmi àti àyín jáde àṣẹ ọ̀rùngún kò yí padà jésù àpáta ìgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù màámi prophetess wilkie uh, màámi adékílékún uh, màámi helen johnson ẹ jọ̀ọ́ ẹ bá mi type something like àdúrà kí n kà jáde kí a kúrò lórí afọ́nrán fún ti anything bó jẹ́ pé hallelujah lásán lẹ́kọ́ ni bó jẹ́ god bless everybody ni ẹ bá mi send the message because i don't want because ṣé mọ̀ nǹkan tá a sọ yìí ọ̀rọ̀ odidi ìdílé ni mi ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé ẹnu tèmi nìkan la máa fi la máa la máa fi bẹ̀rẹ̀ la tún máa fi parí ẹ̀ mo fẹ́ kẹ́yìn ìyá mi àtẹ̀yìn bàbá mi ẹnikẹ́ni tó bá wà ní ẹ̀yìn kámẹ́rà tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi kàn kankan jáde mi ò ní dárúkọ yín màá kàn ká ni tẹ́ bá dẹ̀ fẹ́ kórúkọ yín má bàá jáde it doesn't matter ọlọ́run rínú ọlọ́run rí ọkàn mi ó rí wípé mo fẹ́ kí ó dáa fún oníkálùkù ní àṣẹ ti bàbá ti ọmọ tí olú ọlọ́run mímọ́ ìdílé tí a fi ọ̀rọ̀ wọn ṣe àpèjúwe lónìí yìí tí olúwa wò ṣoṣo nínú ọlá ńlá ẹ̀ tó wo ìdílé náà sàn gbogbo àìsàn tó bá wà nínú ilé ayé mi àti ẹ̀yin tó ń fa ìrora tó ń fa ọgbẹ́ ọkàn tó ń fa ẹkún ìkọ̀kọ̀ tó ń fa ìmíkanlẹ̀ ní orúkọ ti bàbá ti ọmọ ti olú ọlọ́run mímọ́ olúwa yóò wò wá sàn olúwa yóò wò wá sàn àmì lórúkọ jésù àmì lórúkọ jésù àmì lórúkọ jésù ẹ ṣeun ìyá mi wọ́n ní ká ṣáà máa ṣàmì àmì lórúkọ jésù gbogbo ohun tó jẹ́ ọgbẹ́ ọkàn tó jẹ́ ìrora àyà fún ẹlẹ́dàá ẹ fún ẹlẹ́dàá mi olúwa ọlọ́run ọba elédùnmarè á mí ìmí ìyè sí èmi àti ẹ ṣe ìyá mi ẹ kọ́ọ̀lù kan fẹ́ wọlé sìn ẹ láti ẹnu wòlíì wa ni ó yá ẹ ti wà lórí afọ́nrán ọ̀hún. ní orúkọ Jésù. àmín. ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín. ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbé ọ̀gá. ayìnyín bàbá. a ṣe ọ̀gá wa nítorí pé ìwọ ni ọlọ́run. bẹ́ẹ̀ ni olúwa. ìwọ ló dá ìra ènìyàn. bẹ́ẹ̀ ni ìwọ ló tún sọ pé kí ọkọ àti aya kọjọ bára wọn papọ̀ kọ́ di odindi ẹ̀yọ kan. a pè é sọ̀kalẹ̀ lórí ìdílé gbogbo ọlọ́run olùdáǹsí bá wa dá dìde kankan sí. àmín jésù. ààbò rẹ jẹ́ kó dájú lórí gbogbo òtílé. àmín jésù. pàápàá jùlọ lórí lọ́kọ-láya ìwọ ni ọbọ olùmọ̀ òye rẹ ìmọ̀ rẹ túbọ̀ a máa bá a fi dìgbéyàwó kankan mú lórúkọ ti jésù. àmín jésù kristi. gbogbo àwọn ìgbéyàwó tá a mọ̀ àbí àwọn tó wà lórí afọ́nrán tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ní orúkọ tí bá tọmọ tiẹ̀ mímímọ́ oko pẹ̀ntú kápájò wà rìn wọn. àmì jésù kristi. alágbára gíga lóyún ọ̀run ìwọ lọ́ba olùmọ̀ ìwọ lọ́ba lè ṣe alèwí lè ṣe asọ̀rọ̀ mátàsé a fi gbogbo obìnrin ọkùnrin tí wọ́n ń pè ní ìdílé tọ́mọ tún bẹ nínú ẹ̀ a fi lé yín ní ọwọ́ látẹnu èní lọ ìmọ̀ tí ìyàwó gbọ́dọ̀ fi máa lò gẹ́gẹ́ bí ìyàwó olúwa wá fi fún wa. àmì jésù. ìmọ̀ tí ọkọ máa lò gẹ́gẹ́ bí ọkọ àṣẹ Elédùmarè ló sọ pé kí ọkọ àtìyàwó kọ́ bára wọn ṣe pọ̀ kí ọmọ sì máa bẹ̀rẹ̀ sí ní wà láàrin wọn lẹ́ni lórúkọ ti bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ mm-hmm. by the spirit of the anointing in me i'm sorry i'm going to change to english right, mm. by the spirit of the anointing in me o oh lord whatsoever that you have not planted in any marriage that is an hindrance into that marriage daddy we ask you this night, this moment, let your power of anointing come upon every man and woman that they join themselves together. Amen. Because it is in your word. You say, whatsoever you join together, let no man put asunder. Yes, Lord. If there's any spirit within them, oh God, that is causing a confusion within both of them, Lord, we ask that there is your, your spirit of peace We come into their hearts from today in the mighty name of Jesus. Amen. Let your peace reign in every home, oh God. Amen. Let homes, oh God, because we said from home, that is where the teaching of the Lord comes from. Yes. But when your peace is not in home, oh God, your teaching cannot come. Exactly. Especially at this hour, no church is operating. Mm. The, the, the, the, foundation of every God. Yes. I hearts at this moment, let your altar, let it be clean from every home in the mighty name of Jesus. Amen. Let your altar, let your altar that peace will begin to reign in every home. Amen. Let your altar that peace will begin to reign in our children. Amen. Let your altar that we begin to speak peace into every life. Let it begin from today in the mighty name of oh Jesus. Amen. Ah, àmì jésù àìgbọ́ wa olúwa wa bá wa yọ ọ́ àmì jésù gbogbo ohun tó máa jẹ́ kí ilé wa kó rójú kó ráyè kí ọ̀dẹ̀dẹ̀ wa kó lè túmọ̀ sí abẹ̀wọ̀ ọbẹ̀ elédùnmarè ní wákàtí yìí ó yá bàbá wa bá wa ṣe àlàáfíà rẹ jẹ́ kó jọba àmì jésù àmín jésù ìrònú òní kò ní bàjẹ́ ìmísí olúwa yóò máa balẹ̀ yín àmín jésù gbogbo etí tó gbọ́rọ̀ yàbí tó máa tún máa gbọ́ lẹ́yìn àdúrà yìí ní orúkọ ti jésù ẹ̀mí ìṣe ilé ṣe rere àti àyàgbà ṣe àti tún rere ṣe yóò máa wọkàn gbogbo wa lọ bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ ti jésù. hallelujah hallelujah hallelujah. ṣètò ẹ ṣe ìyá mi olúwa máa bá yín máa ṣètò náà o àmì jésù àánú máa fọ nínú ayé gbogbo wa o àmì jésù gbogbo pandemic yebi tó ń pa gbogbo wọn ọlọ́run á yọ wa o ọlọ́run olùkọ́ tó ń jó ẹ̀dá yóò yọ gbogbo wa ebi ò ní gbogbo pandemic àgàgà wọn tó wà ní Europe America UK mo gbà ní àdúrà pé ọlọ́run á bá wa dákẹ́ ìjà á bá wa dákẹ́ ìjì tó jà yìí á bá wa dá dúró àlàáfíà olúwa yóò jọba ilé wo ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wa máa nítumọ̀ sí ọ̀nà olúwa tí olúwa máa gbèrò lọ́kàn gbogbo wa bẹ́ẹ̀ ni yóò rí o jésù kristi olúwa wa ẹ kú ètò ẹ kú tẹ̀síwájú bless you ma god bless you ma thank bless you ma bless you ma uh, that is my sister my wonderful prophetess uh, princess prophetess wilkie gbúbẹ̀mí abimbola jp. God bless her, God bless her richly. I'm still expecting call. Ọmọ ọjọ́ mímọ́ pé wọlé jàre ẹ̀yin ti Mọ́ríkà ẹ̀yin tí mọ́ríkà ẹ pè wọlé adékílékún màmí láti leicester ó yẹ pé wọlé ẹ̀fọ́ ẹ fàṣẹ àgbàlagbà sí jàre màmí ẹ fàṣẹ sí ẹ fàṣẹ sí ẹ fàṣẹ sí ẹnu àgbàlagbà làṣẹ wà hmm, ẹ bá mi fàṣẹ sí ẹ bá mi fàṣẹ sí ní orúkọ ti bàbá ti ọmọ ti ọ̀mí mímọ́ àdúrà ò ní ṣe tẹnìkankan wá tì ní orúkọ jésù kristi ìgbàgbọ́ mi dá mi lójú débẹ̀ ni wípé kò ní ṣòro fẹ́nìkankan wa jésù àpáta ìgbàlà god bless you my princess princess agbúbẹ̀mí Abimbola wilkie jp ọmọ bàbá wilkie god bless you god bless you god bless you um, ọmọ ọjọ́ mímọ́ ṣé nẹ́tíwọ́ọ̀kì ní èèpà ó ti tún kúrò lórí nẹ́tíwọ́ọ̀kì yìí ó dáa dáadáa eh, it is well èyí tó kù ó tún di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ire o ire kàǹkà ire kàbìtì ire lójú owó rí ire lójú ọjọ́ rí àríkẹ́ àríyọ̀ ni a máa ń rí ọmọ tuntun ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ àmín àmín àmín lórúkọ Jésù ire o ire kàǹkà èmi ni ti yín ní tòótọ́ Olúwatóyìn Ọbàtálá Darlington aka Ọlámọ Plenty your one and only evangelist that has no frontier I'm not a politician but I'm just a concerned citizen God bless you. màmí màmí adékílékún òyìnlàkí ẹdùn agbórí igi rétérété wọ́n ní àdúrà tí wọ́n gbà fún wa lọ́kọ̀ọ̀kan lórúkọ jésù kristi àṣẹ ọ̀run ti gùn kò yí padà. I love today. I'm so happy. Thank you, thank you, thumb for me. I love it, love, love for me. Ooh, I'm blessed blushing. I'm blushing. <laughs> I love you too, my baby. Helen, Helen, Helen Johnson. Àwọn ti Ireland nìyẹn. Mm-hmm. Àwọn ti Dublin ni àwọn ti Dublin àwọn ti Dublin wọ́n gbórí wọlé God bless you. You look beautiful, my baby. Wow. why you say you don't ẹ ká máa rántí ìfẹ́ àárọ̀ olórí burúkú sátánì ó ṣáà máa fẹ́ bàjẹ́ ṣáá ni ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kó rí àwa yóò lu àlùyọ. That you love me, baby. Why you say Thank you. Oh, I care too. I care. I care. I hug you. Double hug. I hug you. I hug you. I hug you. My pishi pishi. I'm hugging you from here. I'm hugging you. I'm hugging you. I kiss you. Ọmọ ìjọ mímọ́ lórúkọ Jésù àmín. Ọmọ ìjọ mímọ́ pé gbogbo àdúrà tí Princess Prophetess Gbúbẹ̀mí Abímbọ́lá ọmọ bàbá wíìkì tí wọ́n ṣe wọ́n ní àṣẹ ọ̀run ti rọ̀ mọ́ kò yí padà lórúkọ Jésù. dákun máa bọ̀ mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ jùlọ kẹ̀ǹkẹ̀ mo fẹ́ rọrẹ́ àwọn orin tá a jọ seventies nìyẹn ibà ẹ mo fẹ́ràn rẹ jùlọ kẹ̀ǹkẹ̀ mo fẹ́ràn rẹ jùlọ mm, mm, mm, ó dìgbà.